ìbà olúwa elédùnmarè ọba tẹ́rẹrẹ kárí ayé ọba ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọba òjìjíbìrí ọba ajípọjọ́ ikúdà ọba àná ọba ìlú ọba ọ̀la ọba títí ayérayé ọba tó ti ń bẹ kí bẹbẹ kó tó máa bẹ ọba tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ. Be ọba tí yóò sì tún sì máa bẹ nígbà tí bẹ̀bẹ̀ ò ní sí mọ́ òyìn olúwa elédùnmarè mo kí gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí ìpè àkú ọjọ́ ìsinmi òní olúwa elédùnmarè á fún wa ní ìsinmi tí kò ní wá ìdèyí jẹ́ ìsinmi inú sàárè àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ mo dẹ̀ kí gbogbo àwa ọmọ mùsùlùmí wípé a kú ìpalẹ̀mọ́ ọdún ìtùnú àwẹ̀ ìyá mi Christiana Bámidélé ẹ káàbọ̀ sórí ètò ẹ máa bá mi pín káàkiri ẹ máa bá mi tẹ like ẹ máa bá mi tẹ love mo tún ti dé bí mo ṣe ń dé orúkọ mi ò yípadà Ọlámídé Adésínà ni mò ń jẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Ọlá Federal ọ̀ríjínà ọmọ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lèmi ọmọ ibà Abíọ́dún Ìgè Gani Adams ìjà ò tó jà nílé bàbá mi ìta bàbá mi ò débì kan ibi tíjà bá ti bá ni láti máa ń jà fún akíkanjú ẹ̀yin ọmọ Yorùbá tàtà my good brother olórí ọ̀dọ́ gbogbo ẹ̀gbá ń kọ́ ọmọ ẹ̀gbá mọ́nísàbí ọmọ agbòǹgbò àkàlà ọmọ wòmúwòmú ọmọ wòmúwòmú lóru ń ké lẹ́gbàá lákè tí a máa bá mi kí bàbá mi Adédọ̀tun the paramount ruler ọba alákẹ́ ọ̀gbọ́n ẹ máa bá mi pín ètò yìí lórí gbogbo platform ẹ jẹ́ kí gbogbo ọmọ yorùbá súnmọ́ bí kó tó wá wo ọgbọ́n ète àlùkọ́rọ́ yìí tí Sunday Igboho tún ń lò nílẹ̀ yorùbá pẹ̀lú ibà Abíọ́dún Ìgè Gani Adams kí n tó tẹ̀ síwájú lórí ètò mi mo pe olúwa elédùmarè ọba adániwáyé ọba ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọba òjìjíbìrì ajípọjọ́ ikuda. mo tún pe gbogbo igba arúnmọlẹ̀ àjìkọ̀tún àwọn ọ̀pọ̀lérúgba arúnmọlẹ̀ àjìkọ̀tún tí olúwa elédùmarè rán wá sí otu ifẹ̀ mo pe àwọn ìyá agba àgbààgbà àwọn ọ̀gọ̀rọ̀ mẹ́jọ tí ń jẹ̀ fún alágbára àwọn akọ ajá abojú mẹ́ta abo ajá abojú akọ ajá abojú mẹ́rin abo ajá abojú àwọn akọ ajá abojú mẹ́rìndínlógún abo ajá abojú mẹ́rìndínlógún àwọn ọ̀yá mi ò ṣòro mọ̀ ní fìyà àwọn apanimáwá kú olókìkí òru àwọn igúnnugún awọ ẹyẹ ayé àwọn àkàlà àwọ òde ọ̀run àwọn lékèǹdèkè àbìdì yẹkẹyẹkẹ wọ́n pe ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí álímì lórúkọ tí wọlẹ̀ ń jẹ́ alápò ìwà ògbèmígbèmí tí mo dìndín ẹni láì sọ fún mi. ilẹ̀ ẹ̀yin ìyá mi àgbà gbogbo igba irúnmalẹ̀ gbogbo ládéládé gbogbo lẹ́ẹ̀kọ̀lẹ́ẹ̀kọ̀ gbogbo jagunjagun ilẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ wá dá sí ọ̀rọ̀ tó wà láàrin Ìbà Abíọ́dún Ìgè Gani Adams àti Sunday Adéyẹmọ ẹni tó bá balẹ̀ Yorùbá jẹ́ nú wọn tó fẹ́ da ilẹ̀ Yorùbá rú tí ó fẹ́ jẹ́ kí yorùbá ráyè ẹ̀yin tó ní ilé ayé ẹ fi ṣẹ̀sìn kọ́jọ́ méje kó tó pé gbogbo ẹ̀yin gba rúmọlẹ̀ ẹ tú àṣírí ẹ̀ tó mọ̀ pé òun ti ń bò ẹ bá wa tú kọ́jọ́ méje kó tó pé ọmọ Ìbà Abíọ́dún Ògè Gani Adams ni mí ọmọ yorùbá ni mí ọmọ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ni mí ṣùgbọ́n ẹni tó bá da ilẹ̀ yorùbá rú tó ń ba ilẹ̀ yorùbá jẹ́ tó ń fi yorùbá ṣe jẹunjẹun tí ò fẹ́ jẹ́ kí yorùbá kó bọ́ kúrò lóko ẹrú tó jẹ́ pé àtijẹ àti ohun tiẹ̀ kó lè lówó lápò kó lè lówó tàbí kó lè lókìkí ńlá ló ń wá láàrin ibà Abíọ́dún Gani Adams àti Sunday Adéyẹmọ ẹ̀yin tó ní ilé ayé ò mo pè yín tó bá jẹ́ pé mo fi àbòsí kún ẹ jẹ́ kí mi náà kúrò lórí ilẹ̀ kọjọ́ méje kó tó pé ṣùgbọ́n tí mi bá fi àbòsí kún ì mò ń sọ yìí àṣírí tóyítọ̀hún ti ń bò láàrin ìbá Abíọ́dún Gani Adams àti Sunday Adéyẹmọ ẹ bá wa tú kó hàn sáláyé kí ọjọ́ méje kó tó pé kí ló dé náà àwọn ọmọ Yorùbá kí ló dé tábà ní ká máa wà lọ ká máa wà bọ̀ àṣírí ti ń tú a ti ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí lórí ọ̀rọ̀ Sunday Igboho àti àwọn Igboho nation tó lòun kó jọ ìyá kan jáde ìyá tó jẹ́ pé tó bá pè rẹ̀ ní eighty two years àbí kìíní kan ó yẹ kó ro ọjọ́ ọ̀la ẹ̀ kó ro ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ kó ro àtúbọ̀tán ẹ̀ kó wọnú kòtò tóun fẹ́ wọ̀sùn ó wá ń jáde ó wá ń pàtọ̀ pọ́nmu arigidi lòun Ìbà Abíọ́dún Gani Adams ó ní kì í ṣọmọ arigidi orò náà fi lé bàbá ẹ̀ náà fi ṣe gbá náà fi ṣàwo àwa yorùbá kí ló dé tí à ń wá nǹkan tí ò sọnù káàkiri ẹ wá gbọ́ àwọn ògbó nation náà tún lọ lò yáyí o sẹ́yìn bílífù wípé àwọn ọmọ yorùbá yorùbá ló lọ́gbọ́n ìmọ̀ àtòyè jù ní gbogbo àgbáyé ọ̀rọ̀ ló ń lọ bó ṣe ń lọ yìí kí lẹ rí táwọn ọmọ ìbàbí ọdún gègà dàdà kí lẹ rí tá a lọ́mọ Sunday Igboho lẹ́sẹ̀ lágbàtọ́rọ̀ ìtìbẹ̀rẹ̀ àlè náà kọ̀ọ̀kan mọ́ lẹ́sẹ̀ torí nǹkan tá a gbé dání akígbayì Victor Mobọ́lájí ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀ bàbá ọlọ́run ló jẹ́ rí bẹ́ẹ̀ á dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún ẹ lọ kò ní bàjẹ́ fún ẹ láéláé akígbayì àwọn kan ti ń béèrè proof lọ́wọ́ mi pé à ń parọ́ pé a fún Lady K lówó ọ pè mí ẹnìkan pè mí lóru àná pé lọ́la ń pa proof tí OPU fi sanwó fún lady k nígbà tá à ń dáwó fún un mo mọ̀ kó máa wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká rí proof yẹn now ọ̀rọ̀ ni mò ń bá lọ yìí mo kí ìyá mi ọmọ bàtálá lè rórúkọ mi dá lórí ètò wọn lánàá ó dà pé orúkọ yẹn escape mind wọn ọlá federal ni mò ń jẹ́ ọlá ọlámídé adésínà millions of people call me ọlá ọmọ ààrẹ ibi táwọn ọmọ Yorùbá máa fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ rèé ẹ bá mi mú irọ́ tá ń pamọ́ Sunday Igboho jáde kẹ́kọ̀ọ́ bá wa fàyọ kẹ́ wá wo irọ́ tó ti yí mọ́ ibà Abiodun Gani Adams lẹ́sẹ̀ láti gbà tọ́rọ̀ yìí ti ń bẹ̀rẹ̀ wọ́n ní tó oògùn ẹni bá dáni lójú làwa lówó la bí ọmọ ìyá mi you are welcome to the program ẹ máa bá mi pín ẹ máa bá mi pín wọ́n ní tí oògùn ẹni bá dáni lójú wọ́n ní a máa fi ń gbárí ni mi mú irọ́ tí ibà Abíọ́dún Gani Adams ń pamọ́ Sunday Igboho àtàwọn ọmọlẹ́yìn wọn tá à ń sọ̀rọ̀ lórí social media kó bá mi mú rọ́ ẹ jáde yàtọ̀ sí voice note tán wá dì mú yìí ó dẹ̀ ló ti gbọ́rọ̀ voice note sí ìlọ́kọ̀ ó dẹ̀ dúró kí adájọ́ dájọ́ ẹ tún wá lọ po nǹkan míì pọ̀ lẹ́yìn ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ní ìlọ́ra Sunday Igboho ti promise wọn ní ìlọ́ra kóun bọ̀ Rasheed ọmọ ààrẹ ọ̀nà kákàǹfò ilẹ̀ yorùbá gbogbo ìbẹ̀jùlẹ̀ kí ń kọ́ kò síbi tá ààrẹ ò ní sójà sí gbogbo ìbẹ̀jùlẹ̀ kí ń kọ́ làwọn àlówó la bí ìgbogbo báyé kù mo kí yín Sulaimon Sodiq ọmọ ìyá mi èwo ló ṣe ayọ̀ tó wà ẹ má bá mi ká lọ now nígbà tọ́rọ̀ ń lọ ẹ tún ti wá gbé kọjá dé ń sìn yìí ìlú ìlọ́ra ni Sunday ti promise wọn gẹ́gẹ́ bó ṣe máa ń janu àwa ò ní múrọ́lẹ̀ lọ bá wa tú ìṣú yẹn dé ìsàlẹ̀ kòkò Sunday múrọ́lẹ̀ pé òun bọ̀ wá bá wọn fèsì nǹkan tó ń ṣe wọ́n nílùú ìlọ́ra èmi ò mọ̀ o bóyá o ti gbowó lọ́wọ́ wọn èmi ò mọ̀ bóyá kò gbowó lọ́wọ́ wọn èmi ò mọ̀ bóyá o tún ti fìyẹn gbowó lọ́wọ́ àwọn diaspora tó wà pẹ̀lú ẹ̀ lọ́hùn-ún I'm less concerned about that ìlú ìlọ́ra yẹn ló lóun ń bọ̀ wá bá wọn jagun ó tiẹ̀ sọ́mọ́ pé òun ò ní pẹ́ dé ṣé ẹ rí mi ní pẹ́ dé tí Sunday Igboho sọ yẹn mi ní pẹ́ dé tí Sunday Igboho sọ yẹn òun ló fà á tí wọ́n fi gbé clip tí bàbá ten ten àrólé ten ten àti bàbá Èkìtì tó fi gbé clip kan jáde tó fi lọ sọ pé ẹnìkan ló wọn ọmọ OPC Ìbà Abíọ́dún Gẹ̀gàrí Adams bá ó kó àwọn àgbààgbà ẹgbẹ́ jọ ó bá wọn ṣe mítìn tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ìbá Abíọ́dún Gani Adams ṣe bá wa ṣe mítìn àṣírí àtú láàrin ọjọ́ méje ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́jẹ́ ní gbogbo òrìṣà tí ìbá Abíọ́dún Gani Adams ń bọ pátápátá wàá tú àṣírí yẹn báwo lẹ ṣe ń parọ́ báyìí kí ló kọ bàbá ẹ̀ pẹ̀lú eléyìí ọ̀pọ̀ tó yẹ pé ibi tó ń lọ ló ń lọ ọdún Elédùmarè festival là ń ṣe lọ́wọ́ yìí bá a ṣe fẹ́ ṣe tàbí grant ẹ̀ down ni bàbá yẹn ń wò now ẹni tó lọ ṣe voice note yìí tó believe pé òun pè sórí prógrámù ọmọ bàbá ten ten àbí bàbá èkìtì àbí whatever you people call yourself i'm less concerned with all your names kí lẹ pera yín lára àwọn ọmọ ìgbò nation ni orúkọ bọ̀bọ́ tó sọ̀rọ̀ yẹn tó lóun ọmọ OPC pòun wà lẹ́ni tó sọ pé káwọn lọ dúró sínú igbó inú igbó ìlọra àti Sunday ń bọ̀ yẹn kò lè wá mọ́ òfin Nàìjíríà ti wà pẹ̀lú ẹ̀wọ̀n òbí rẹ̀ Sunday ò lè wá ẹ̀dẹ̀ ń jalu ẹ̀ ń jalu ṣe bọ́lọ́hún lóògùn kò ṣe bá jọba fà á ìwọ́ tó dè lọ́wọ́ tó dè lẹ́sẹ̀ tó ń cry like a baby tí ó mọ inú ẹ̀ ọmọ ọmọ rú tọ́ṣọ̀ tí Nigerian police ti fún Babelú de Gani Adams ní sódélé sọ ni àbí wọ́n gbọ́ pé tó bá pé ààrẹ Gani Adams ń ké gbogbo gbà tó ń tọ́jú ẹ̀ àwọn Sunday àti sọ fún ẹ̀ àwọn Sunday arọ wà á ti fi bù àwọn ọmọ yẹn á ti fi bù wọ́n tọ́ṣọ̀ ẹ̀ títí jẹ́ kí n tún sọ fún ẹ ọlọ́pàá mú ìbọn písù písù ó fi gbá ìbàgàdà àdàtú sẹ́nu báyìí gbà nígbà kéèsì yẹn etí ẹ bẹ́ sínú ó wá wò ó rí pé ó bẹ́ sínú ó wá di tọ́mẹ́nu pẹ̀lẹ́jẹ́ ẹ̀jẹ̀ ẹ ti kún gan story ni mo ń sọ fún ẹ yìí ẹ̀jẹ̀ ẹ kún ẹnu ọ̀tún bóyá ló ti dọ̀tún bá ń gbà náà ó ti rí pé ẹ̀jẹ̀ yẹn ti pọ̀ lẹ́nu pẹ̀lú tọ́ ó dẹ̀ tú sí oyé ọlọ́pàá yẹn àti gbogbo àwọn tó wà ń bẹ àti ìwé tó fi ṣe statement tó bá dàbí lọ́dọ̀ bí Sunday arọ ó tú sí gbogbo wọn lójú ó bá wọn fà á ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ìwọ tó sunkún like a baby non-entity you are sended moria let me come to my to my bone of protection yeah um, ìlọ́ra ẹ ló mọ̀ pé òun ò lè wá mọ́ ní Sunday mọ̀ pé òun ò lè wá mọ́ lọ́wọ́ lọ lo èèyàn kan nínú àwọn Ìgbòho nation pé kó pè wọlé wípé ẹ ààrẹ bá àwọn ìlú ẹ̀yìn ààrẹ mo fi títọ́ bí ọlọ́run bá ṣe tó bá pé lóòótọ́ láàrẹ ṣe mí ti yẹn kí n fi ayé lẹ̀ kọjọ́ méje kó tó pé gbogbo ẹyin gbárùn malẹ̀ pa mí kọjọ́ méje tó pé irú mi ti wo láàrẹ fẹ́ ṣe tí mi wà mẹ́ èmi ò sọ̀dàlẹ̀ ah tó bá ti fẹ́ ṣe mí ti kílẹ̀ Yorùbá lè tẹ̀síwájú ni ààrẹ tó pe àwọn opó àwọn opó tó ti sùn nínú tí ọkọ wọn ti sùn nínú ẹgbẹ́ tó ń pè wọn lánàá tó ń ààrẹ èjì ṣéǹjì kékèké fún wọn pé kọ́ tiẹ̀ lọ owó yẹn ò pọ̀ owó yẹn gan ó ń dun ààrẹ okò ó ń ká wọn lára gbogbo nǹkan tá à ń ṣe sáà anybody sáà anybody support wa ni àṣà àtiṣe tá à ń gbéga yìí ó wà nù ọ́fíìsì àwọn gómìnà wa caution and terrorism àwọn olóyè kan máa sponsor ọkọ tààrẹ ṣe yẹn ṣé gómìnà kọ́kọ́ sponsor wa ni owó ara wa là ń da owó tààrẹ bá rí ló tún máa kólẹ̀ la fi ń ṣe gbogbo kíní ìfọ́mọ yorùbá èdè to the windows anọ́lá ṣe bí odò house níkẹjà ẹni ẹni wá ráyè meeting tó bá ní sunday gbòjẹ́ kó máa gbàfà ló máa gbàfàṣẹ̀ sunday tí ó lè dá mi mú àyà á máa kó àwọn ọkọ̀ jọ pé kọ́ lọ dúró dé nùgbó ibo làárẹ̀ ti ráyè yẹn ó ní rọ́ nìyí màá dẹ́ dárúkọ ẹni tó ṣe kíní yẹn sìn torí pé sunday kò lè wá ìlọra àmọ́ ló ṣe ń parọ́ lọ́ sí gbé kíní yẹn jáde wọ́n wá fi voice note yẹn kọ́fà àwọn tó ń bọ̀ ní àwọn tó fẹ́ lọ bá nílò rà pé ẹ Gani Adams lọ kó àwọn boys ẹ̀ sínú gbóde Sunday Igboho kọ́lé à ṣe bó olóògùn ló ti ẹ̀ pé rẹ̀ ṣe bí jagunjagun ló pé rẹ̀ ó ṣe lọ tákùn wọn tó bá yẹ pé lóòótọ́ ọ̀nà kó wọn sínú gbóde ẹ̀ kó lè fi gba glory ó lè ọlẹ́ ilẹ̀ dàbí igi ẹni now ìyẹn ló jù sílẹ̀ fáwọn èèyàn ẹ wípé o ò fẹ́ wá mọ́ ìgbà tí ẹni tó sọ̀rọ̀ yẹn má jẹ́ kí n ti kúrò lórí ẹ̀ ẹni tó sọ̀rọ̀ yìí tó gbé voice note yẹn jáde tó ní òun ọmọ OPC yìí ọmọ Ìgbòho nation ni orúkọ tó ń pè ní ọmọ ọlá ọmọ ọlá náà ń pè bọ̀bọ̀ yẹn ẹ lọ court mìíràn ọmọ ọlá náà ń pè òun ló ṣe voice note yìí jáde lára ọmọ Ìgbòho nation ni ọmọ ọlá náà ń pè bọ̀bọ̀ yẹn òun ló ṣe voice note yìí jáde ní àwọn ọjà program wọn náà ló ti ṣe jáde ọmọ ọlá náà ń pè é ọmọ ọlá lórúkọ ẹ̀ àwọn ọ̀rọ̀ tẹ máa ń patọ́ra yín àwọn bóbò tẹ máa ń patọ́ra yín ogun olè jàrí fúlàní wo ni Sunday Igboho mú rí fúlàní wo ló mú rí láti bàtẹ́ ti sọ pé ẹ fẹ́ ṣe Yorùbá nation ṣé bí Yorùbá nation lẹ pera yín kí ló tún kọ́ àyè pẹ̀lú ìjọba Nàìjíríà ẹ ṣáà tí kò sí nǹkan tó ń jẹjọba ẹ tún wá gbẹ́jọ́ lọ sí kóòtù nìbàdàn let's go to court ìwọ tó ti gbẹ́jọ́ lọ kóòtù tó ń lọ kóòtù now ẹ jẹ́ kí n tún wá fún yín ní irọ́ wọn tó máa ń pa fúra wọn tó jẹ́ pé fúra wọn lọ́ máa ń bì lọ́ máa kó èébì wọn jẹ mi fẹ́ pẹ́ lórí program ẹ tún máa tó pàdé mi ní alimọ̀sọ general eh, ẹ máa pàdé mi ní alimọ̀sọ ramadan lecture lẹ́nìí mi ní pẹ́ débẹ̀ so ẹ pàdé mi bẹ̀ náà ọlámídé adésínà ọlá federal mo tún lọ síbẹ̀ báyìí báyìí báyìí mi ò sí pẹ̀lú nǹkan tó ah, ah. ẹ wò ẹ kéré sunday ò kéré sí nọ́mbà now let me go to the point o ò lè wá lọ ràmọ́ ni ọmọ ọlá nínú àwọn Igboho nation ọmọ ọlá lórúkọ bọ̀bọ̀ yẹn òun ló ṣe voice note yẹn ló fi báàkì program yìí tẹ̀ ń ṣe torí kí Sunday má lè wà mọ́ lára àwọn ọlọ́jà máa pa fúráì Yorùbá nation yín ẹ ti wá broadcast kí níyẹn pé Sunday ti dé Nàìjíríà Sunday Igboho ti dé Nàìjíríà Sunday gbogbo yín ẹ ti kọ́kọ́ mo ti ní àwọn ọkọ̀ nínú àwọn Yorùbá nation yín tó ti ń ra ọtí fáwọn èèyàn nínú àwẹ̀ tó ti ń ṣe fàájì pé ọ̀gá ti padà dé tí wọn ò bí ire kó dé Aláròyé ló tún wá tú àṣírí ẹ̀ jáde ẹ tún wá gbọ́kan nínú àwọn èèyàn yín nínú àwọn ògbó nation yìí ẹ gbọ́ bó ṣe yẹ̀yẹ́ yín ẹ wá gbọ́ first note tiẹ̀ bó ṣe yẹ̀yẹ́ ẹ̀yin Ìgbòho nation pé ẹyẹ máa mú nǹkan tí ó sì ń lẹ̀ mọ́ ẹ̀yin lẹ́ ń ba nǹkan jẹ́ ẹ̀yin náà lẹ́ ń forúkọ gbé bọ̀bọ̀ yìí lọ síbi tí ó tó ẹ̀yin èèyàn ẹ bá mi kí n tó bá sọ̀rọ̀ mi lọ ẹ bá mi gbọ́ fọ́ìsì bọ̀bọ̀ tó ń pè ní ọmọ ọlá yẹn tó ń pè ní bọ́bí bọ́bí bọ́bí lórúkọ bọ̀bọ̀ yẹn bọ́bí yẹn ló ń kí fáwọn ọmọ ọ̀gbọ́ nation wọn pé kí ló dé tẹ̀ mú rọ́lẹ̀ báyìí irọ́ orúwo lẹ̀ múlẹ̀ báyìí ẹ máa gbóhùn bọ̀ bí yẹn ń sìn pé kí ló dé tẹ̀ mú rọ́lẹ̀ ẹ̀yin Ìgbòho nation ẹ máa gbóhùn bọ̀ bí yẹn ẹ máa gbóhùn ẹ̀ ń sìn ẹ máa gbóhùn bọ̀ bí yẹn sìn bọ̀ bí yẹn kí fún àwọn ọmọ Ìgbòho nation pé kí ló dé tẹ̀ ń múrọ́lẹ̀ pé bàbá àwọn olóyè Sunday Igboho ti dé sílùú Nàìjíríà whereas ẹ ti ṣe pátí ẹ lọ ẹ ti ṣe pátí ẹ lọ pé bàbá yín Sunday Igboho ó ti dé sílùú Nàìjíríà which means ọ̀bìrè kò lè wọlé mo sọ fún fúnra mi mo sì ń bọ̀ tó bá fi lè wọlé sí Nàìjíríà tó bá gba Muritala airport wọlé màá fi OPC lẹ́mí ní ṣe OPC mọ́ from now kí Sunday Igboho wálé kó ló fẹ́ wá ṣètùnú àwẹ̀ ẹni kó wálé kódà a máa sanwó tíkẹ̀tì ẹ̀ mo fọlọ́run bá ṣẹ̀ Sunday bá wálé before ìtùnú àwẹ̀ a máa sanwó tíkẹ̀tì ẹ̀ èmi yìí ọláfẹ́dà má dẹ̀ fọ́ lẹ́nu ní ṣọ́pìsì mọ́. Guys, I have a to teach you to sing. ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ play fún yín. As long as I have a phone number, then you need to watch this video. ọ̀rọ̀ bọ̀bí. èèyàn mi iṣẹ́ ti gbọ́ ìròyìn tí aláròyé èèyàn mi iṣẹ́ ti gbọ́ ìròyìn tí aláròye tí wọ́n fi síta tí wọ́n fi léde láìpẹ́ yìí kò tí ì ju bí wákàtí mẹ́fà lọ ó ń jọ pé bóyá bíi alẹ́ àná náà gbèrò yẹn jáde wípé Ìgbòho àwọn bá Ìgbòho sọ̀rọ̀ ní olóyè Sunday Ìgbòho pé olóyè Sunday Ìgbòho ṣàlàyé ndófà tí ndófà tí àwọn fi táwọn fi ta ló ń pè wọ́n jù mọ̀ ẹ́. bọ̀bí ló sọ̀rọ̀ yẹn o. wọ́n lọ ṣàlàyé tó fà á tí àwọn fi gbé ẹ̀sùn lọ́lé ẹjọ́ táwọn ò sì nígbà kí bàgà ní borúkọ àwọn jẹ́ ṣùgbọ́n nǹkan kan ló wá ló lu jáde ńbẹ̀ wọ́n ní bàbá Sunday Igboho tí ì sí Nàìjíríà o gbogbo fọ́nrán tó ń gbé kiri àwa náà ti bọ́ pé abájọ táwọn ọ̀tá ìfi ń lẹ́nu wàhálà ẹ̀ four days one week. máa sanwó flight yẹ. àwọn ọ̀tá ìgbóná ti rí information. good information ni. àwọn aláwọ̀ pé kìíní kan information yóò kò kò kò tó a lọ́wọ́ o. ẹ̀yin tẹ̀ ń pín kìíní irọ́ kiri ẹgbẹ́rún kí ẹsì ábílíf pé sunday tó fún wa nàìjíríà. kẹ́kọ̀ọ́. owó wà nínú bàjẹ́ o ṣùgbọ́n ká gbọ́ lẹ́nu aláròyé. sunday ìgbòho bá aláròyé sọ̀rọ̀ àdàgbàdà ọmọ yorùbá nìkú lóye Sunday Mágbàsọ́lá Adéyẹmọ tó gbé ìgbésẹ̀ láti fi Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá olóyè Gani Adams ẹjọ́ sí kóòtù kan tó wà nílùú Ìbàdàn ìjọba ọlọ́sìdè ọjọ́ kẹrin oṣù yìí ní Ìgbòho ṣàlàyé ọ̀rọ̀ náà fún Aláròyé lásìkò tí akọ̀wé wà pé lóyìn fóònù láti béèrè ìdí tó fi yí ìpinnu rẹ̀ padà lórí ọ̀rọ̀ ẹjọ́ náà ṣe ṣáájú ni ìgbòho ti kọ́kọ́ sọ pé òun kò níbi Ààrẹ Gani Adams lẹ́jọ́ nítorí àwọn àgbààgbà Yorùbá kan ti sọ pé bí òun jèjì lórí ọ̀rọ̀ náà wọ́n lè gbogbo wọ́n tún máa ń pè ní ìgbòho ṣàṣàlà ní wọn àkọ̀wé nígbà tí òun fún ọ̀rọ̀ náà wò nítorí ọjọ́ iwájú àti nítorí àwọn ọmọ òun ló ń ṣe pinnu láti gbé ọ̀rọ̀ náà lọ sí kóòtù ìgbòho ní aláròyé ẹ̀yin náà mọ orílẹ̀-èdè pé kò sí ohun tí kò lè ṣẹlẹ̀ kò sí ohun tí wọn kò lè yí mọ́ ọ̀nà lọ́wọ́ tí mo bá dákẹ́ tí mo ní mi ò wí nǹkan kan lórí ẹ̀sùn bàtàbàtà tí wọ́n fi kàn mí tí kì í ṣe òótọ́ yìí. lábẹ́ káàbíyèsí ọba. ìnáwó táyà ní tó bá ṣe pé lóòótọ́ ni mo pàdé ẹ̀ níbi àti tó bá ṣe pé lóòótọ́ ló gbowó fún mi ẹ tó gbọ́ ìwé tó pamọ́ ni pé mo mọ̀ nípa ikú olóyìnbó láì èmi mi ò ṣòro ṣèlú ìlú mọ́tàkẹ́kẹ́ ni mo wà nínú bàtì yẹn kò sì sí ibi kíbi tí wọ́n ti kí ikú bàbá bọ́lá ìdùnnú mi nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sílẹ̀ ẹjọ́ báwo ni ló ṣe wá pa irú lọ́bẹ̀ẹ́ mọ́ni tí mi ò ní sọ pé ó pọ̀ ẹ̀yà àwọn ohun tó sọ ìkàlẹ̀ mi ò mọ ohun tí mo rà nígbà rẹ tí wọ́n ti lè máa pa irú lọ́bẹ̀ẹ́ mọ́ni torí ọ̀rọ̀ ọjọ́ ọ̀la tèmi àtàwọn ọmọ mi ni mo kù tí mo gbalẹ̀ ẹjọ́ lọ pé ó wá ṣàlàyé gbogbo àwọn ohun tó sọ yìí ó sì kó ẹ̀rí wá láti fi ọ̀rọ̀ ẹ̀ lẹ́sẹ̀ tí kò fi lè bá wa kú ní òkun wò nígbà tí aláròye béèrè ìgbà tí ajìjàgbara ọmọ yorùbá yìí máa padà wá sí orílẹ̀-èdè nàìjíríà ipò wọn ní kì í ṣe pé òun òun láti wá sílé nígbà tó jẹ́ olówó orílẹ̀-èdè nàìjíríà ló ṣùgbọ́n ìjọba nàìjíríà ni kò sí ìgbà òun láyè láti wọlé kí ni mo fẹ́ máa gbó ṣe lẹ́yìn nígbà tó jẹ́ pé gbogbo iṣẹ́ àfihàn òun nàìjíríà ló wà níṣẹ́ nínú inú mi láti fi iṣẹ́ mi sílẹ̀ nítorí a kì í fojú olóríṣòwò kájèrè ṣùgbọ́n ìjọba kò tí ì fún mi láṣẹ láti wọlé padà ní o nígbà tí aláàbò kẹrù tó ń gbé láti rí pé ó padà sí orílẹ̀-èdè bàbá rẹ̀ Ìgbòho ní ó ti lágbára náà lọ́wọ́ òun ìjọba ló ní àṣẹ láti bá ìjọba òun láti padà sí nàìjíríà alákòóso ìjọba ẹbí gbìyànjú láti rí ààrẹ Tinubu àtàwọn alẹ́ lọ́wọ́ sílẹ̀ òní Ìgbòho ní ó kò tí ì ṣe bẹ́ẹ̀ ọkùnrin náà ni òun gbà pé máa máa níyànjú láì ṣá nínú àlàyé tó ṣe fún wa nígbà tá a lè gbé báwo ló ṣe wá ń gbọ́ bùkátà ilé rẹ̀ nígbà tí kò sí iṣẹ́ kan tó ṣe ọkùnrin náà ni àánú Ọlọ́run lòun ń jẹun ṣùgbọ́n pẹ̀lú gbogbo rẹ̀ náà Sunday Ìgbòho lòun kò kábàámọ̀ pé òun jà fún ilẹ̀ Yorùbá òní bí ìjàgàbá àwọn fúlàní bá tún ṣẹlẹ̀ gbogbo ìlú tí òun là kọjá síwájú òní tí òun lọ́wọ́ tàbí da ohun tútù sí òun lọ́kàn láti dàmúlò àti ṣe ìmọ̀ òun jọkẹ́ àmọ́ yìí wọ́n ṣàkójọpọ̀ ènìyàn òun. ẹ̀yin wa tá a bá ń sunkún àmọ́ ríran o ìròyìn náà lẹ ti gbọ́ lẹ́nu Aláròyé ẹ mọ̀ pé àwa ọba wọn ra ìrà tí ò lọ́mọ nù níbi èyí àwa náà ò ṣe iṣẹ́ àmúrelé wa dáadáa. ṣé ẹ gbọ́. wọ́n ló sọ̀rọ̀ Sunday Igboho ti wà Nàìjíríà nítorí ayọ̀ kíkún wípé à ń retí bàbá Sunday. onírọ́ní. fídíò yẹn bẹ́ẹ̀ náà làwọn tó súnmọ́ wọn náà àwọn náà wọ́n sọ nǹkan kan. onírọ́ní. pé wọ́n dínà ẹ̀ wọ́n sọ̀rọ̀ lé lórí fún atọ́pẹ́ tọ́pẹ́ kiri yẹn pé bàbá Sunday Igboho ti wà Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Sunday Igboho ti wà nàìjíríà wọn sí nàìjíríà ó bà ní kò bàjẹ́ wọn wà nàìjíríà wọn sí nàìjíríà ìyẹn ò sọ pé kí ẹjọ́ má dúró ìyẹn ò ní kí àwọn di ẹjọ́ dúró ìyẹn ò ní pé kó má ṣẹjọ́ lọ́ọ̀yà àwọn ń ẹjọ́ lọ ṣùgbọ́n tá à ń sọ ni wípé ẹ má jẹ́ ká fi rọ́kùn kínní gbogbo ẹ̀yin tẹ́nu lójú máa ṣe program lórí ẹ̀ lálẹ́ yìí. ẹ̀yin gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa tèmi fẹ́ fi yé yín ni pé bàbá Sunday Igboho tí ì sí náà. ẹni tó sọ̀rọ̀ rẹ̀ o jẹ́ ká mú ẹni tó sọ̀rọ̀ rẹ̀ so nídìí èyí mo ń fi àsìkò yìí bẹ̀ gbogbo apárápátá ẹ jọ̀ọ́ àwa tá a jẹ́ ti bàbá Sunday Igboho tá a sì dìbò fún Yorùbá Nation ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ làkínní àní múrọmọ iye ò ní káwọn rí òdodo nídìí ẹjọ́ ìyá ò sọ wípé kí bàbá Sunday àìsí Nàìjíríà wọn ìyẹn ò sọ wípé kí agbẹjọ́rò wọn kó má máa ba iṣẹ́ lọ ṣó ti yé máa ẹ fi àwọn ọ̀tá lẹ́gbẹ̀wọ̀n sọ̀sọkúsọ yóò yanjú inú mi pẹ̀lú pé bàbá wa wọn fi rọ́kùn ó sòótọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí aláròye ṣe sọ o torí ẹ̀ ni mo ṣe ń pò ti aláròye nítorí pé bẹ́ẹ̀ èèyàn bá wádìí nǹkan délẹ̀ ní ìsìn kó wọ́n wọ́n sọ síta ẹ sì mọ̀ pé lórí ìkànnì ń táwọn wà fún nìyẹn àwa ìmú irọ́ mú nǹkan kan òótọ́ àti òdòdó lábí ṣe ìpínlẹ̀ platform wa bí wọ́n sì ṣe mọ́ sínú bàbá sì rí tá ti mẹ́rin tá ti ṣàṣìṣe á jáde á sọ bẹ́yìn èèyàn wa ẹ bá kún fọ́nrán ìkáwọ̀ èèyàn lè tètè mọ káwọ̀ ọ̀tá bá a lólóògbé sí wa ẹ ṣe wò. You shoot yourself for leg. You shoot your leg, man. You shoot your leg, man. Ah ẹ̀fún má fi tèmi ṣe èdì má fi tèmi ṣe ẹ̀fún ọmọ alágbogbo dé èdè ọmọ alágbogbo ẹ ti ẹ̀gbọ́n ẹ̀yà bara wà sòótọ́ ọ̀rọ̀ ṣáyẹ̀ èèyàn ti ń rí báyìí ẹ jẹ́ kí n sáré wọnú ọ̀rọ̀ yẹn ṣé ẹ rí ọ̀rọ̀ tí bọ̀bí sọ yìí ẹ̀yin ọmọ Go Nation ṣé ẹ rí pé nǹkan ṣe yín mo ti léèyàn tó ti ná mọ́dà hundred thousand tó fi ṣe pàtí pé Ìgbòho wà Nàìjíríà ó dẹ̀ ń fọmọ ẹ̀fìyàwó ẹ̀ búra ọ̀gá àwọn ti wà Nàìjíríà tọ́mọ bá fò sọ̀lẹ̀ tó kú tíyàwó fò ṣe gbọ́ now nínú ọ̀rọ̀ tí bọ̀bí sọ yìí bọ̀bí sọ̀rọ̀ ilé ẹjọ́ ẹ̀ tí ìgbé ibà Abíọ́dún Gani Adams lórí ẹjọ́ o àìtí rí lẹ́tà ìpè ẹ̀pẹ̀jọ́ o lẹ́tà tàrí ni pé ẹ sọ wípé ibà Abíọ́dún Gani Adams bá Sunday Igboho lórúkọ jẹ́ pé ó sọ pé òun ló pa Bọ́lá Ìgè inú voice note yẹ ààrẹ ò sọ bẹ́ẹ̀ ààrẹ ni mo gbọ́ pé òun ló pa Bọ́lá Ìgè unbelievable ààrẹ làwọn ò believe ó wà ní voice yẹn ẹnì ṣó ní kóòtù ẹ̀ nídìí láti wá máa máa pa irọ́ mi mọ́ and ẹ má gbàgbé pé you people shoot yourself for leg bàbá yín ọ̀rẹ́ mi Sunday Igboho ó shoot ara ẹ̀ lẹ́sẹ̀ yeah ọ̀rẹ́ mi nìyà. Sunday Igboho ó ṣùtà rẹ̀ lẹ́sẹ̀ òun fúnra rẹ̀ ti fẹnu ara ẹ̀ sọ rí pé òun lòun pa ọmọ àràbà ilé Ifẹ̀ clips yẹn wà lọ́wọ́ mi kò tó àsìkò tí màá pilẹ̀ jáde ni ṣé kò wá ń ṣàpàyàn ẹ bá mi sọ o ṣé kò ń ṣàpàyàn inú kinní ìtọ́lá láròyé sọ ó ló sọ pé òun ò ń ṣe olóṣèlú ó ti fẹnu ara ẹ̀ sọ fúnra rẹ̀ pé òun bó lóṣèlú ṣiṣẹ́ ó ní Ládọjà lòún respect jù tó ròun rówó ní ara ẹ̀ lára àwọn ọmọ ibà Abíọ́dún Gani Adams tó pull out torí ìjẹkújẹ èmi á máa respect ọ̀gá wa ní Sunday àárọ̀ iwájú ni mo bá wọn nu ẹgbẹ́ ọlọ́run iwájú mo bá Sunday àárọ̀ nu ẹgbẹ́ ṣùgbọ́n lọ́wọ́ nǹkan ò lè dá mi mú mọ́. now Sunday àárọ̀ tó padà jẹ́ ìkan nínú wọ ọmọlẹ́yìn Sunday Igboho ó sọ nínú first note ti tiẹ̀ náà pé ó ti rán òun lọ sọ́dọ̀ Tinubu time without number ó dẹ̀ kí n ṣe olóṣèlú ó ní o tún rán bàbá wa Muideen Ajadi Bello ó ti rán wọn lọ sọ́dọ̀ Tinubu ó ti rán ọba Olúgbọ́n lọ sọ́dọ̀ Tinubu obìnrin pohun òjíṣẹ́ ni ó dẹ̀ sọ fáláròyé pé ò kí n ṣe olóṣèlú ó sọ náà pé ó sọ pé ó fẹ́ ṣiṣẹ́ fún Peter Obi ẹ tún ránṣẹ́ sí àtìkù náà Sunday arọ ló sọ ọ Sunday arọ ló sọ pé wọ Sunday Igboho tó yẹ ò tiẹ̀ kàn mí àmọ́ ni kò wá rẹ̀ ràn ẹ nìṣó ń lé ẹjọ́ yẹ́bá wá ti nìṣó ń lé ẹjọ́ ẹjọ́ yẹn ti fẹ́ kọ́ yín pé ẹ̀yin lẹ fẹ́ ń win ní case ẹ ṣe fọ̀rọ̀ ẹjọ́ yẹn lẹ̀kẹ́ tí wọ́n máa dáadáa kú dalẹ̀ kí lejike má máa sọ nǹkan tí ò yẹ kó sọ kí dára má máa sọ nǹkan tí ò yẹ kó sọ kí bàbá èkìtì má máa sọ nǹkan tí ò yẹ kó sọ kí ọmọ bàbá tẹ́tẹ́ má máa sọ nǹkan tí ò yẹ kó sọ ìwọ tó lè gba ò lè gba fọ́ọ̀mù tó bá gba fọ́ọ̀mù ó máa ju ti Anthony Joshua lọ mú ogún rè ó lè tó wàá jẹ fọ́ọ̀mù kẹ ìwọ àṣàrà ìlú ní fọ́ọ̀mù ìwọ <laughs> ìwọ ọmọ àròlé tẹ́tẹ́ ni mo sọ fún ẹ ó lè jẹ fọ́ọ̀mù tí bá ẹjá fìyẹn lẹ̀ what i'm trying to talk about is this ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ti ń gbọ́ ẹ wo tí Sunday Igboho tún gbé wọn gbà Igboho nation ẹ̀yin àti ọmọ ọlá ọmọ ọlá nínú àwọn ọmọ Sunday Igboho nation ọmọ ọlá ni bọ̀bọ̀ tó lọ ṣe voice note yẹn pé ààrẹ pe àwọn sí meeting pé káwọn wá lọ dúró sínú gbóde Sunday ṣé ẹ̀jẹ̀ ìwú ọ̀rọ̀ yẹn rí pọ̀rọ̀ rírùn mi ìwọ Sunday Igboho tó lè dá mi mú ààrẹ á wá pe ọ̀pọ̀ èèyàn sí meeting àti tó bá pẹ́ lóòótọ́ làárẹ̀ mo ń búra kí n fi ayé lẹ́ẹ̀kan tó méje tó pé tó bá pẹ́ lóòótọ́ ni àdá pẹ̀lú fún ẹ̀ àti ìtàṣẹ́rù mítìnì ààrẹ ẹ ti ẹja bára wa sọ̀rọ̀ náà ẹja bára wa sọ̀rọ̀ nígbà tá a ti ń jàjà fashion gan tí wọ́n ń jàjà ń gbà yẹn pé OPC Gani Adams OPC fashion ń jà ṣẹ́yìn rí ìbọn lọ́wọ́ Ọ̀túnba Gani Adams rí ń gbà yẹn abẹ́rí kí baba Frederick fashion ń gbé pọ́ǹpù dání kó máa yìn ẹ lè ráwọn méjèèjì but orúkọ wọn làwọn ọmọ wọn fi ń dàlúrú ń tàǹgbà yẹn tàǹjà dàlúrú tòótọ́ àjà tòótọ́ but ibà dé ó wẹ gbogbo ẹ̀ mọ́ everything ti lọ ẹ lọ gbogbo ọmọ OPC Fáṣẹ̀hùn OPC Adéṣọpẹ́ OPC gbogbo wọn a ti ń bára wa ṣe ń gbòòrò a ti ń wà òkè ṣáwa tá a ti ń kọ́lé glass la fẹ́ máa gbàdúrà ká máa ṣeré òkò. olúwa sọ ní àríkìkì làwà. kéèsì ọ̀dọ̀ fi brọ́dà mi nọ́mbà tẹ́ ń pè yẹn ni mo fi ń ṣe eh, live tó bá gbẹ́gbẹ́ pè wọlé sórí program mo lè fún yín ní nọ́mbà tẹ́ máa fi pè wọlé sórí program nọ́mbà tẹ́ lè fi pè. nọ́mbà tẹ́ lè fi pè wọlé sórí program mo lè fún yín if you want to call on my program call zero eight zero eight seven seven two one two four zero zero eight zero two seven seven two one two four zero. You can call me on it. You can call me on that number if you want to call me on the program. Ẹ pè mí sórí nọ́mbà yẹn. Ẹ tó bá fẹ́ pè mí sórí program. Ẹ pè mí sórí nọ́mbà yẹn kí ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu yín. So one thing I'm trying to talk about àwọn tó ń pè lólórí wọn kì í jáde jagun báyẹn àbí nǹkan ṣe yín ni. Now Sunday Igboho ti lọ sí court fúnra ẹ lẹ̀ jẹ́ ká dájọ́ dájọ́ ìjọba tó ní kò sí nàìjíríà ìjọba iná ló ní ó ti dìẹ̀ mọ́lẹ̀ lókè òkun wọ́n sọ mo bò díẹ̀ àmọ́ bó ṣe bẹ́ẹ̀ tó bó ṣe wá ṣòkú ìyá ẹ zero eight zero two seven seven two one two four zero yẹ ẹ pè sórí ẹ ẹ tó bá fẹ́ pè mí ẹ pè sórí nọ́mbà yẹn ẹni tó bá fẹ́ pè mí ẹ lè pè sórí nọ́mbà yẹn ẹ lè pè sórí nọ́mbà yẹn ẹ lè pè sórí nọ́mbà yẹn tó bá fẹ́ pè mí tó bá yẹ pé a ní time láti pè tá a bá fẹ́ pè ẹ lè pè mí sórí ẹ ẹ lè pè mí sórí ẹ. Can we call on WhatsApp? Yes. You can call on WhatsApp. You can call on WhatsApp. You can call on WhatsApp. zero eight zero two seven seven two one two four zero. so ẹ máa gbọ́ òtítọ́ ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí ṣé nígbà tá à ń jàjà ẹ̀ fashion gbà yẹn ṣé bàbá Frederick Fáṣẹ̀hùn kọ́lọ́mbà fọ̀rún kẹ́wọn ṣé bàbá ń jagun ni àwa mùsùlùmí ìgbà táwọn bí mọ́mọ́ ń jagun ẹ̀sìn wọ́n máa ń pàgọ́ fáànà bíi ni wọ́n máa pàgọ́ fún àwọn sàbí àyíká àwọn ọmọ ogun wa máa jagun lọ kó tó mú ànábì mọ́mọ́ jagun pé ó wojú ogun ogun yẹn á ti le òun làárẹ̀ ń sọ́nà ẹgbẹ́ tààrẹ bá fẹ́ wojú ogun ọmọ ogun one thousand wájú ọmọ ogun one thousand lẹ́yìn ọmọ ogun one thousand lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ ọmọ ogun one thousand lẹ́gbẹ̀ẹ́ òsì ààrẹ wa wà láàrin lórí ẹṣin báwọn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ṣe ń ṣe rẹ̀ látòrí kòkòrò ìgangan ẹgbẹ́nu burúkú yín sàn lágbájá ju ìlọ ẹni ṣèbí díẹ̀ ló ti ẹ̀ kúrò díẹ̀ bàbá bàbá yín ní mígán ju ìlọ àìsíníọ̀lù sunday adéyẹmọ what's wrong with you torí bá gbèyàn débẹ̀ ká gbà kò rí gbèyàn débẹ̀ so gbogbo irọ́ tẹ̀ ń pa tọ́ra yìí ọ̀rọ̀ tí wọ́n bọ̀ bí sọ inú mi dùn pé ṣù ti ara yín lẹ́sẹ̀ ara àwọn ọmọ Sunday Igboho ara yín lẹ gbé voice note jáde ẹ lọ rẹ́ẹ̀tì ìyá tó jẹ́ kó ti ba yá ọ̀rọ̀ tíyá yẹn sọ yẹn ó ti ba generation àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ẹ̀ jẹ́ ipe ẹ ọmọ eighty two years lòun ọmọ sọ́rọ̀ ẹ̀ ọmọ arigidi lòun kíní kan Gani Adams olùgbàbílẹ̀ bàbẹ́ mi ti ẹ̀fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́. olúwasanmi arigidi làwà. lábẹ́ ká. logistic owólabí broda mi láti UK ẹ lè pè mí on WhatsApp ẹ pè mí on WhatsApp sórí nọ́mbà yìí zero eight zero eight seven seven two one two four zero ẹ pè WhatsApp nọ́mbà yẹn mo ti mo ti pin ẹ̀ down mo ti pin ẹ̀ down zero eight zero zero eight zero eight seven seven two one two four zero you can call on whatsapp you can call on whatsapp whatsapp call on whatsapp ẹ pè nọ́mbà yẹn lórí whatsapp mo ti pin yẹn down nọ́mbà yẹn mo pin down yẹn you can call it on whatsapp ẹ eh, kéèsì ọ̀dọ̀fin kéèsì ọ̀dọ̀fin ní chicago ọmọlásùnwọ̀n gbogbo uk ńkọ́ ẹ̀yin náà ẹ lè pè nọ́mbà yẹn lórí whatsapp zero eight zero eight seven seven two one two four zero ẹ lè pe nọ́mbà yẹn whatsapp ká tó bọ́lẹ̀ lórí program torí à ń lọ sí alimọ̀ṣọ́ ramadan lecture now wọ́n ti ń prepare wọ́n dẹ̀ ti ń retí wa níbẹ̀ ká lè gbọ́rọ̀ táwọn èèyàn wa fẹ́ sọ láti abroad mo bí pàrọ̀ tó fẹ́ pè mí wọlé sórí program yẹn àti abroad wọ́n ti fẹ́ pè jù because ẹ ẹ international number ló ń wọlé sórí kíní jù nọ́mbà tẹ́ ń pè yẹn ni mo fi ń ṣe program lọ́wọ́lọ́wọ́ if you want to call you can call on that number that I gave to you I pin the number down zero eight zero eight seven seven two one two four zero ẹ pè sórí nọ́mbà yẹn tẹ́ bá fẹ́ pè ẹ lè pe nọ́mbà kọ̀ ẹ dẹ̀ lè pe whatsapp so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ ìyá yẹn ọlá fẹ́dúrà lórúkọ mi ìyá yẹn wá lọ sọ̀rọ̀ kùnàpọ̀n ti bà generation àwọn ọmọ lẹ́yìn òun jẹ́ ààrẹ Gani Adams tó yẹ pé kò ẹ̀wọ̀n program kan lọ́nu OPC nsìn bọ̀bọ̀ tó pèrè lọ́mọ OPC yẹn kò rí yẹn sọ fáwọn ọmọ Sunday Igboho tó bá dàbí rọ ìwá kóòtù mi wrong pẹ̀lú bí nàìjíríà ṣe le tó yìí ibà Abíọ́dún Gani Adams wọ́n pe àwọn bàbá kan tó ti jọ ìyẹn ẹgbẹ́ ní thirty years ago program tó ń lọ lọ́wọ́lọ́wọ́ inú OPC ni o àwọn bàbá kan tó ti jọ ìyẹn ẹgbẹ́ thirty years ago tó ti wọ sixty sixty something going to seventy pé ṣe é ní àwọn ọmọ tó ti graduate àbí ṣe lọ́mọ ọmọ tó ti kàwé tó ti graduate ibà Gani Adams ń fi connection wọn wọ́n ti fi fún àwa ọmọ OPC tó graduate wọ́n ti fi fún one fifty people níṣẹ́ nínú Nàìjíríà pẹ̀lú bílù ìṣẹ̀lẹ̀ tó tó bá dàbí rọ ẹ lọ kóòtù mìíràn ẹ sọ pé ọlá federal parọ́ yẹn tẹ́ bá ti parọ́ yẹn máa pín o máa pín gbogbo orúkọ àwọn pípín yẹn down tó bá ti wá gbà wọ́n síṣẹ́ iṣẹ́ federal government tún ni what are you people telling me iṣẹ́ state government federal government ààrẹ bá ogun wọn wáṣẹ́ wọ́n fi connection wọn wọ́n fi bá ogun wọn wáṣẹ́ káàkiri nàìjíríà bá ṣe nílùú létò yìí program yẹn ń lọ nínú OPC lọ́wọ́ yìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí babiodun gani adams ń ṣe ẹni yẹn ló wá ráyè pé meeting pé kán lọ dúró de Sunday Igboho nínú igbó ta ni Sunday Igboho ọmọ ehoro Sunday Igboho Igboho kọ Igboho àní adéyẹmọ ah wẹ́n tó lè dá mi mú ààrẹ wá kó èèyàn kan jọ àwọn tó níṣẹ́ ààrẹ tó jẹ́ pé wọ́n ń wo bí ọjọ́ ọ̀la àwọn èèyàn ṣe máa dà àwọn agbọ́n tá àjọ ọmọdéyìn wọn yìí bàbá máa ń ro bí ìgbésí ayé àwọn tó tẹ̀lé àwọn ṣe máa dà ààrẹ ò kí ń fi nǹkan kan ṣeré ààrẹ ò fẹ́ kí o fi ẹbí ẹ̀ ṣeré nọmba one nọmba two ààrẹ ò fẹ́ kó o fi education ẹ̀ ṣeré èmi tí mo ṣe àwọn program ààrẹ ti dá mi fà pé lọ ṣe é ṣe lọ sí ẹsẹ̀ mọ́ bí wọ́n sì ń bá mi fà irú àwa ìbọn tabafẹ́ tabafẹ́ kò sẹ́ni tí ò ń ṣe tabafẹ́ mú bàbá mọ́lẹ̀ gan pàfẹ́ gba change àkọlọ lọ́wọ́ ní kábíyèsí bàbá ẹ kìnnì kan mo fẹ́ gbé àwọn ọmọ mi lọ sí skul lọ́la ẹ skul ọmọ mi ìjẹ̀bú ni kìnnì kan kìnnì kan ẹ àwọn ọmọ ẹ lọ skul yà ok Samson bá mi fún ní thirty thousand jẹ́ kó fi re kó fi bá ọmọ ẹ lọ skul àbíkó tiẹ̀ sọ̀rọ̀ yàwó ẹgbẹ́ kábíyèsí àmì nílé wa ní tìǹdà sí i ẹ ó rẹ ìyàwó mi díẹ̀ kí ló ṣe nígbà ẹ máa ah, tọ́jú àwọn ìyàwó ẹ o tọ́jú ìyàwó ẹ o tọ́jú àwọn ọmọ ẹ ẹ tàwálíù bá mi fún ní twenty thousand fi kówó treatment àwọn ọba ṣe máa mú bàbá yẹn mọ́lẹ̀ àwa ọmọlẹ́yìn ẹ̀sìn nìyẹn o ẹ wá ń gbé irọ́ ẹ̀ ń gbérọ̀ ọlọ́wọ́ á bá ti gbogbo yín jẹ́ ni gbogbo ẹ tó bá fẹ́ bá ti bàbí ọdún gègé ní Adams jẹ́ ọlọ́wọ́ bá ti gbogbo yín jẹ́ o ẹ ní kú síbi táṣọ yín gbé wà ilé ayé yín ò ní rójú ayé yín ò ní ráyè ìtí mò ń sọ yìí tí n bá ti parọ́ ọmọ bàtálá mo kí yín gan ìyá mi mi ìmọ̀ yín rí mi rí rí ẹ ti ń sọ òótọ́ ọ̀rọ̀ program ilẹ̀ play lánàá ọláfẹ́dà lórúkọ mi bọ́rọ̀ yẹn ṣe lọ nìyẹn àwọn tó wá sọ̀rọ̀ tán ní ibà pé àwọn ó pe mítìn kan ọmọ ọlá lórúkọ ẹ̀ ń jẹ́ lára àwọn ọmọ Ìgbòho nation ni ẹ tún wo ọ̀rọ̀ tí bọ̀bí sọ ara ẹ̀ náà nìyẹn Olúwa Elédùmarè á wà pẹ̀lú wa tẹ́ bá tún fẹ́ tú ọ̀rọ̀ bọ̀bí yẹn gbọ́ màá fẹ́ jẹ́ kẹ́ ẹ tún gbọ́ ẹ jọ bọ̀ ẹ fún mi ní five minutes ẹ fún mi five minutes ẹ fún mi five minutes. ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi mo ti ṣetán mo ṣetán lórí ètò torí mo tún ń lọ sí ibòmí lọ́wọ́lọ́wọ́ báyìí yíyá à ń lọ sí Ramadan lecture àlímọ̀ṣọ́ general ṣe irọ́ táwọn yẹn ń pa ẹ jẹ́ kó máa pàtọ́ra wọn lọ ẹ jẹ́ kó máa pàtọ́ra wọn lọ so ẹ̀yìn àti yọ̀nà náà rọ wọn ọmọọlá lórúkọ bọ̀bọ̀ tó wá sọ̀rọ̀ lórí ètò bàbá tẹ̀ǹtẹ̀n àròlé tẹ̀ǹtẹ̀n àti uh, what's it called? ah wọ́n pè wọlé láti UK. hello. hello. hello. hello mo wà pẹ̀lú yín. ah ó jákùn. old chapter wọ́n máa tún pè wọlé padà sórí ètò tọ́ so bọ̀bí ọ̀rọ̀ tó sọ náà nìyẹn ó lẹ́yìn ọmọ Ìgbòho nation ẹ rọra láti máa mú rọ́lẹ̀ ẹ̀yin ọmọ Ìgbòho nation ẹ rọra láti máa mú rọ́lẹ̀ irọ́ tẹ̀ múlẹ̀ kò láyín kò láyín rárá o so ìyá 82 tó wá ba ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ jẹ́ bó ìfẹ́ jẹ́ kán rí náà ti rí yẹn o mo sọ tiẹ̀ náà fún ẹ ta ló tún kàn Sunday Igboho kóòtù ní kẹ́ẹ̀nìṣó kóòtù yẹn gangan làwa fẹ́ lọ o Sunday court yẹn gangan la fẹ́ lọ nìṣó court tí àwọn bá ti pe ẹjọ́ kò tún dá ẹjọ́ lọ́wọ́ ara ẹ̀ mọ́ ṣé o ti get me right tó bá kàwé tó gbọ́n a ti sọ fún ẹ àwọn lọ́ọ̀yà ẹ fẹ́ wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ ẹ̀dẹ́ tó fẹ́ fi kíní ẹ fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn diaspora so nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn so a sì ní expect call tí àwọn èèyàn bá fẹ́ pè wọlé I expect call. I expect call. Uh, àwọn èèyàn pè hello hello hello a ti wà pẹ̀lú yín ẹ wà pẹ̀lú wa lórí ètò báyìí à ń gbọ́ yín o ẹ̀ló a ń gbọ́ yín ẹ wà pẹ̀lú wa lórí ètò. ẹ bá wa sọ̀rọ̀ sókè dáadáa bóyá nẹ́tíwọ̀kì yẹn dẹ̀ ni à ń gbọ́ yín díẹ̀díẹ̀. Yeah, ẹ̀ ń pè láti London ohun yẹn ò loud bóyá bóyá látọ̀dọ̀ yín ni. ló pè láti London. ẹ̀ ń pè láti London you are welcome gbogbo UK ń kọ́ sà. àlàáfíà ni o. Ah. ó ṣẹlẹ̀ ní pé ẹ̀ níbi láti fi wọn àpárí ah, láwọn. àwọn nǹkan tí wọ́n sọ yìí dáadáa bóyá kó bá wa tó pè bóyá network wọn làwọn ń pè láti London ọmọọba lásùnwọ̀n àbẹ́yìn náà ti ń dáwó fún Sunday Igboho ẹ̀ Sunday ẹranko ẹ ti ń dáwó fún Sunday ehoro <laughs> oh, ó ọmọọba lásùnwọ̀n mo dẹ̀ fẹ́ jẹ́ kípe yín yẹn wọlé o mo fẹ́ jẹ́ kípe yín yẹn wọlé o. hello. yà ọmọọba lásùn. ṣé à ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín báyìí. ẹ ẹ nídìí láti ẹ nídìí láti máa bá wọn pariwo ìbáni bó ṣe ń pariwo wọn nìyẹn tó ń da gbogbo ẹrù ẹ ní láti máa bá wọn pariwo ẹ má bá wọn pariwo ra tó bá máa lọ́kọ̀tù kan ní ìṣòro pọ̀. nǹkan tá a nìyẹn. wàhálà pọ̀ ẹ jẹ́ wàhálà lọ fẹ́ sọ ní sọ ju àwa ní kò tí mi ni àwa máa wá ní wa jagun ní àníjú sẹ́yìn òbí. wọ́n máa ba Yorùbá jẹ́ fún wa tó máa wà lẹ́yìn òbí tó máa máa lẹ́nu Yorùbá jẹ́ fún wa wọ́n sì sójà ṣe sójà forever. yeah God bless you my brother. The network is bad. The network is bad nǹkan tí ẹni yẹn ń sọ sí ẹni tó pè yìí ọmọọba lásùnwọ̀n ìkòròdú ni is the one of my is the one of the coordinator in OPC before he left Nigeria ẹgbọ́n nǹkan tó sọ ọ láwọn ti mọ̀ ní UK gan pé guy ni wọ́n pé ká fún wọn lẹ́wọ́n láwọn ti ń lọ court kọ́ ní ṣòun court wọn tí ó bá wá jọ̀rọ̀ court yẹn wọ́n ní ká má bá wọn pariwo mọ́ tó bá wá láwọn fẹ́ jà wọ́n náà wàá wálé láti London pé wọ́n ṣe sójà ṣe sójà wọ̀rẹ́ ọ̀ lè dá wa mú jàkẹ́ ìjà orí social media náà ni torí ẹ̀ náà làá náà ṣe ń kó sí fún wọn bọ́mbà tó bọ́mbà tẹ́ bá dẹ̀ nìkan wò èmi ò tiẹ̀ tí jà ọmọ bá lásùn ó mọ̀ mí ó mọ̀ mí ìdí mò ń sọ yìí ẹ sáà mọ̀ pé kò ń ṣe ẹnu ẹ mọ̀ Sunday na my boy ọ̀nà Adéyẹmọ na my boy na na my boy <laughs> um, ó dùn mí eh, brother mi Owólabí ẹ̀yin náà ń pè láti eh, UK right ẹ̀yin network yẹn ó bad ọmọọba lásùnwọ̀n ń sọ fún wa ń pé the network is bad wọ́n sọ fún wa náà pé the network is bad so eh, mo really dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ wà pẹ̀lú mi lórí ètò mo appreciate yín gan-an mo really appreciate yín ẹ ṣé gidi gan-an ẹ ṣé gan-an ẹ ṣé gan-an ẹ ṣé gan-an ṣé ẹ rí nǹkan tó ń lọ yìí kò mú àwa káwa sọ̀rọ̀ right but lẹ́tà tó bá kọ ló máa ń mú èsì wá wọn mọ̀ pàwọ́ àti ready down fáwọn kóòtù tó láwọn lọ yẹn gan náà á ti wà prepare hundred percent mo sọ nínú program gan mú náà ti wà ninety five ìkọ́nà àwọn boys mi ló tẹ̀sán mi ó lọ́ọ́ gà kí ni túmọ̀ ninety five ó ní ninety five ó ní ninety nine is not is not a reality ìyẹn ò sínú reality pé hundred yẹ èmi náà kọ́ dẹ̀ ní kí n ṣàlò wọn ni pé àti wà lọ́ọ́ ninety nine ninety five hundred percent a ti prepare fún yín tẹ́ bá ní kóòtù ti yá ẹ̀jẹ̀ á lọ ẹ wá ní sọ pé kóòtù ti yá ẹ ti pè wá yes owó làbí bákàrè uk yes uk lẹ ti ń pè nọ́mbà yẹn ó dà pé network yẹn bad mò ń wò pé yín náà fẹ́ pè wọlé ẹ lè pè wọlé sórí zero eight zero eight seven seven two one two four zero eight zero eight zero bóyá kí n gba kọ́ọ̀lù yín ká tó kúrò lórí ètò ẹ jẹ́ kí n pin ẹ̀ down kẹ́ ẹ rí again eight zero eight zero eight seven seven two one two four zero ẹ lè pè wọlé sórí ẹ̀ ẹ lè pè wọlé on whatsapp whatsapp call ni ọmọ bàbá tí wọ́n fi pè yẹn tán ní network kò dáa so tẹ́ bá fẹ́ normal call ẹ lè pè normal call kẹ́jẹ́ káwọn èèyàn náà gbóhùn yín so ìdí nìyẹn tí mo fi ń ṣe nǹkan tí mò ń sọ yìí court tẹ́lẹ̀ fẹ́ gbé wa lọ a ti prepare down fún yín pé kẹjá ní ṣòun court àwa kọ́ la fẹ́ dájọ́ ẹ̀yin kọ́ la fẹ́ dájọ́ ẹjẹ́ á lọ sí court mo dẹ̀ sọ gbogbo ọmọ nàìjíríà pé Sunday Adéyẹmọ kò tí ì pe ààrẹ ọ̀nà kakanfò lẹ́jọ́ o wọn tí ì pe ààrẹ ọ̀nà kakanfò lẹ́jọ́ rárárárá kò tí ì pe ààrẹ ọ̀nà kakanfò lẹ́jọ́ so ìwé tó ń wá fún wa ni pé káwa sọ owó pé àbàwọn lórúkọ jẹ́ five hundred million àti fifty billion àwọn òdẹ́ ṣe láti èyí kí èyí fún wọn we are not riff raff like them a kì í ṣe ẹ̀ẹ́. Eh, ọmọ orí gọ́tà tí ọlọ́run bá wá gbé gòkè tí ó tó ń yọ̀yọ̀ tí ò yẹ kó yọ̀ so a kì í ṣe bíi tiwọn nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ nìyẹn now court ẹja lọ ìbàbí ọdún gbẹgàn adam still ready for. we are going to court tí ọ̀rọ̀ ìlọ́ra àdá Sunday dúró máa bọ̀ ń lé wàá jà fáwọn èèyàn ẹ tó fẹ́ jà fún nílọ́ra o jọ torí tọ lọ́hùn ìbàbí ọdún gbẹgà dáadáa ṣe orí tiẹ̀ rò ọ̀rí tiẹ̀ rò wọ́n ọ̀rí tiẹ̀ rò yẹ́nyẹ́nyẹ́nyẹ́ àrí tiẹ̀ rò Sunday má parọ́ fáwọn tó ti promise kó ń bọ̀ wá jà àrí tiẹ̀ rò àṣẹ mítìn kankan lórí ẹ̀ tá a bá ṣe mítìn pé ká wá pàdé ẹnu ìgbésẹ̀ pé tá a rẹ ṣe mítìn yẹn mo ní kí àwọn tó nílé ayé gbẹ̀mí mi before seven days wọ́n gba ẹ̀mí mi èmi ọ̀làfẹ́jà kan gbẹ̀mí mi before ṣé àmọ́ pé ẹ̀ mọ́kọ́tà fi jagun ni ogun oògùn àti oògùn la fi ń jagun kí ló ń ṣe yín ṣé torí nǹkan tẹ́ ń wò yìí ẹ má gbojú yìí lásán kò ń ṣojú yìí nìkan o tó bá dojú ẹ̀tàn igúnnugún àwọn ayé ẹyẹ apàdé ẹ̀ àkàlà àwọn òde ọ̀run apàdé ẹ̀ lékèlékè abidí yẹkẹyẹkẹ apàdé ẹ̀ olúwa dìde òròyà dìde kí ló ń ṣe yín gbogbo àwọn tó tẹ̀lé ẹ̀ sọ jàgùrì ìṣọ́gba pàkájìrì ṣọ́gbà ìfọ́tírí ìfọ́tí olóyìí ta ló dúró tó receive nínú wọn tó kàn ti ẹ̀ receive àbí kan ṣe yìnyín ṣe ń gbàtà ayédáyé ọ̀làjù ẹ ṣọ́ra yìnyín o àwọn ò bá tìjà eré la ṣe ẹ jẹ́ pé mo ṣe lórí program mi kò tiẹ̀ ká mi lára mọ́ torí bèbí ni wọ́n bèbí ẹ̀yìn ọmọ ẹ jọ mo fẹ́ lọ sí àlèmọ̀ṣọ́ kí n tó wọnú àlèmọ̀ṣọ́ lọ ẹ jẹ́ ṣé ká sáré ṣé ká dára ara díẹ̀ ni torí a máa fọ̀rọ̀ Sunday Igboho a máa fi mu tábà ni Igboho kẹ̀ kí ló ti mú pé Igboho Adéyẹmọ Sunday kí ló ṣe é Sunday Adéyẹmọ sáwọn èèyàn fẹ́ pè wọlé bọ́ọ̀bà dẹ́ pè bóyá nẹ́tíwọ̀kì yẹn ni wọ́n láfẹ́ dá bábọ́lọ́ ìyìn ọ̀kadà rẹ̀ lọ ẹ lè rí mi mú ẹ̀yàn mi ẹ jẹ́ kí n dágbére fún yín ẹ jẹ́ kí n ṣàdúrà fún gbogbo wa tá a wà lórí ètò tẹ̀ ń gbọ́ mi lágbára pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú Babíọ́dún Gani Adams tẹ́ ẹ wà pẹ̀lú ọmọ Yorùbá gidi tẹ́ ẹ bá ti ń lù á máa yọ fún yín tẹ́ bá ti ń dáwọ́ lé a máa rí bẹ́ẹ̀ fún wọn ní gbogbo igi tí elégèdè tó bá fọwọ́ bà wọ́n ní dúdú ló ń dún gbogbo yín gbogbo nǹkan tẹ́ bá ti ń dáwọ́ lé lórí a máa yọrí sí rere ẹ̀hẹ́n kí tó bá àdúrà mi lọ àwọn kan sọ̀rọ̀ pé mò ń tagi àwọn kí n má tagi àwọn ọmọ lórí Facebook address mi jọ torí Ọlọ́run tó bá ti mọ̀ pé kí n má tagi ẹ̀ unfollow mi èmi ò ń wo orúkọ ẹ tí mò ń tagi o mi ò kí ń wo orúkọ má tagi everybody tó bá ti mọ̀ pé kí n má tagi ẹ please unfollow me ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ máa bá àdúrà mi lọ yẹ ìtí mo fẹ́ fún gbogbo ilé ní ẹnu ọmọdé mo fẹ́ fi wí àwọn tó ní ilé ayá bá mi fi tàgbà gbà kí lè lẹ́yìn what are you even talking out of your mouth that is not even sweet when ààrẹ ṣe kíníkà kíníkà kíníkà tó ti lọ ìwọ ló ní ìṣòro ilé ayé i'm less concerned with you àmọ́ what i'm trying to talk about ẹ jẹ́ n gbàdúrà fáwọn tèmi jàre wípé ìṣòro kò ní dé bá wa o ọ̀ nílé wa sẹ́yìn odi o à ní dẹni ẹ̀yìn odi o gbogbo ẹ̀yin ti ba Abíọ́dún Gani Adams ẹ̀yin dẹni ẹ̀yin odi ránṣẹ́ sílé o ẹ̀yin tún ní janu látẹ̀yin odi ránṣẹ́ sílé o àríbẹ̀ ẹ bá mi fún lésì you lack of knowledge mo tiẹ̀ jẹ́rìí ẹ ọmọ mi ìwọ tó rányàn o ti bá mi gba lóhùn so ẹ jẹ́ máa ṣàdúrà lọ fún yín àríbẹ̀ àṣẹbẹ̀ olúwa Elédùmarè á jẹ́ kí a borí ọ̀tá kárẹ̀yìn òdì tí kú bá pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ àwọn ọmọ ọba Abíọ́dún Gani Adams kò ní pa wá lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ o a ní jẹ gbèsè a ní fẹnu dáràn a ní fẹnu wúgate a ní fẹnu balẹ̀ ayé ara wa jẹ́ a ní fẹnu ba ọjọ́ ọ̀la wa jẹ́ bí ìyá eighty two tó ti ba ìrandíran kẹyìn ẹ̀ àwa ní parọ́ tó jẹ́ pé ó máa ba ilé ayé tiwa jẹ́ o aribe àṣẹ̀bẹ̀ mo ń fi àwẹ̀ Ramadan yìí mo fi ń gba fún gbogbo wa ìpè Ọlọ́run ọba Elédùmarè nǹkan tá a bá tún wájú ọlọ́run tá a fẹ́ tù ọlọ́run bá bá wa tù nǹkan tá a bá dè níwájú olúwa ọba ọlọ́run bá bá wa dè ọlọ́run bá bá wa tú àṣírí gbogbo ọ̀tá ibà Abíọ́dún Gani Adams ibà Abíọ́dún Gani Adams á tẹ gbogbo ọ̀tá wọn mọ́lẹ̀ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti ṣàmì ààrẹ ẹ̀yin náà ti ṣàmì ara yín torí ara àwọn àfáà wa oníkọ̀sídà kan wọ́n ní àwùsùn bíi láì mí náà ṣe tọ́ nìrọ̀ jí bísímìlá ìràmọ́ nìrọ̀ yìí wọ́n ní ìfaridọ́lé àìṣeéwù wáṣà ìtọ́ nìṣeéwù fún àgbà náà sọ bẹ́ẹ̀ mi ò mọ ìyá àfáà oníkọ̀sídà wọ́n tún wá sọ débi kan ní ìfáìdọ̀tí kà mí ń ka ilé ìkà ṣé ẹ ti mọ̀ pé tó bá ti jẹ́ pé èmi ni ìwọ ìwọ lèmi nǹkan tẹ́ ẹ bá ti kọ sí ibà Abíọ́dún Gani Adams ara yín náà lẹ kọ sí kò yé yín so gbogbo àmì àdúrà tẹ́ bá ti ṣe fún Ààrẹ Ọ̀nà Kakanfò tí yín náà ló máa jẹ́ torí pé ìfáìdọ̀tí kà mí ń ka ilé ìkà kò yé yín so òun náà ni mo tún gbàdúrà fún Abíọ́dún Gani Adams pé wọ́n á rẹ́yìn ọ̀tá wọ́n á ṣẹ́gun òdì wọ́n á ẹ̀gbọ́n náà ní tí ìgbì bá ṣó máa ń fàyẹ ẹ̀kọ́ ni tíjàpá bá ṣó máa ń fàyẹ ẹ̀kọ́ ni gbogbo ẹni tó dáná ọbí fún ibà Abíọ́dún Gani Adams fúnra ara wọn náà máa fi súnra wọn jẹ wọ́n tiẹ̀ ti ń ṣùtì ara wọn for leg náà àti ń rí yẹn torí òun ni bọ̀bí ń sọ yẹn ìyá ṣùtì yourself for leg yìí pọ́à pọ́à pọ́à wọ́n ti ń ṣùtì ara wọn lẹ́sẹ̀ á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ọlá àánú oṣù táwa yìí ọlá oṣù bíi láìmínà ṣe tẹnu ọ̀rọ̀ jíìmísí lára àmọ́ ìrọ̀ yìí. aláwọ̀ sọ́rí àlà sẹ́yìn náà ọmọ ọmọdé lè bá àti òdìmọ̀ òwúlé káwálé àti mínímọ̀ سبق نوز بالحق بالحق والهدي إلى صراطك المستقيم وعلى آله وقدر ومقدام العظيم ẹ àwa mùsùlùmí ẹ jọ àwẹ̀ Ramadan tá a gbà tán gbogbo iṣẹ́ ibi tá a ti fi sílẹ̀ ẹ má jà tẹ̀lé mọ́ ẹ má jà tẹ̀lé àwọn onírọ̀ yẹn o òye yín ẹ máa gbà àwẹ̀ yín déédéé o ẹ máa yan sàkà yín déédéé o tásìkò àjìbalẹ ẹjá lọ ẹjá tó polówó àjì fún ọ lẹ́yìn náà ẹ máa ṣàṣàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam because olúwa ọba ọlọ́run òǹgàn sọ inú àdìtì inú ọ̀rọ̀ ọlọ́run bá kan tó gbé wá fún òjíṣẹ́ láwa muhammed kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní ìyá láhà wọn mọ̀ láì kátà wú yìí nínú àlànà bí yìí yá ayọ́ àlẹ́dínà àmọ̀nù sọ́ọ̀lù wa alayhi wa sallam tẹ̀sílẹ̀ mọ́ ẹ má jẹ́ ká fọlọ́n sílẹ̀ ẹ má jẹ́ ká fi àsàlátù sílẹ̀ gbogbo wa bá níbi tó lérè tó lápẹ́ tí ẹni bá nà bí muhammed ṣe jagun ẹ̀sìn ní mẹ́kà mọ̀dínà lọ́jọ́ kìnìún àná bẹ́ẹ̀ náà ni babiolu di ghana dance lọ́ ṣe ń jagun kọ́mọ yorùbá bọ́ kúrò lóko ẹrú ẹgbẹ́ yẹn náà lára ń jà rẹ̀ dẹ̀ máa jà lájàgbá yìí ni àjàgbá yìí báyìí ni tààrà ojú òkì ń tinú alẹ́ ojú òní ti ba Abíọ́dún de Gani Adams àti gbogbo àwọn ọmọlẹ́yìn wọn aríbẹ̀ àṣẹbẹ̀ gbogbo àwọn tó bá dẹ̀ tún ro ibi ro ibà Abíọ́dún de Gani Adams ṣé ẹ ti rí inú àtà inú ẹlẹ́yin ọwọ́ yẹn kó lọ́ọ́ máa jẹ́ tìmọ̀ pẹ̀lú alátarodo aríbẹ̀ àṣẹbẹ̀ ìtí mo wí lẹ́nu mo wí mi ò ní jẹ̀bi lórí ẹ̀ ìrọwọ̀ ní ti bí ẹnu gbó èmi ò ní ti bí ẹnu gbó ẹ tún ti fẹ́ pè mo ti fẹ́ bọ́lẹ̀ ah owó dàbí logistics broda mi broda mi hello hello hello ọmọ òdo ànímí o. ah mo ń bọ̀ wọ́n ń bọ́ ní tọkàntọkàn. bàbá àgbàlagbà ó dàbí pé nẹ́tíwọ̀kì ní UK yẹn ó dàbí pé ó ń ṣe bákanbákan. UK kọ Nàìjíríà Nàìjíríà ló máa wàá sí bákanbákan tó ń ṣe UK. Nàìjíríà ló ṣe bákanbákan ókè àmì láìpẹ́ ìlú yín náà ni nà òun náà là ń jà kó tó lè tà. ó lè já sẹ́yìn ò bá wọn ẹ̀ tí ì bá Yorùbá nation lọ́hùn yẹn Ìgbòho nation. kí àwọn yẹn àwọn yẹn ó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà ti mọ ibi tí wọ́n wà ń sìn but àwọn kò ń ṣe gbogbo ẹ̀ náà ní tọ́jú tó bá gbìyàn nínú ojú tá a bá nínú kìlí kan ẹni tó bá máa yó máa yó ẹjọ́ ìjọ ni kò ń ṣe ó Yorùbá ló máa. bàbá ṣáàjú sọ ìlú tẹ́tí ń pè ṣáàjú sọ state tẹ́tí ń pè. UK ni mo wà báyìí London ni mo wà pẹ̀lú mi pé mi wọlé bẹ́ẹ̀ mo ti ń tà nọ́mbà yín látàárọ̀ mo ti ń rí oúnjẹ ní ọjà yẹn wọlé jáde. àwọn èèyàn bí mi nínú bí mo ṣe ń gbọ́ táwọn èèyàn bọ́ ń sọ lọ́kùsọ èèyàn ti fẹ́. wọ́n tún lọ parọ́ mọ́ àrẹ pé ààrẹ ṣe mítìn ààrẹ pé pàdé pé kọ́ lọ dúró sínú gbòde Sunday Igboho ẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ yẹn. ṣe torí gbogbo àwọn yẹn ọmọ ọ̀pá rẹ̀ ò lè ṣe ọkọ̀ propaganda wọ́n ta ọjà wọn ti lọlẹ̀ ọjà wọn ti tán very hmm. boost ẹ̀ ṣe kàn ṣe yẹn strategy ni tí pé wọ́n contract ara wọn ni ó ní ẹnìkan máa jáde á sọ pé Sunday ẹ̀yìn ẹ̀ lòun wà tẹ́lẹ̀ ẹ̀ báyìí ló ṣe ṣe ọ̀ṣọ́ instructor wọn lọ́mọ ogun wọn lẹ́nu bọ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé wọn orí íńtánẹ́ẹ̀tì ni. Hmm. ọ̀rọ̀ náà sọ yẹn ọmọ ogun mélòó ni Sunday Igboho ní tó fẹ́ wá jà ọmọ ogun mélòó ló ní hmm? ọmọ ogun mélòó ni Sunday Igboho ní tó fẹ́ wá jà ẹjẹ àti àjẹ ẹjẹ àfitì ẹ sílẹ̀ ẹ̀yin tèmi àdúrà tí mo ṣe fún yín a mọ̀ yín a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ agbẹ́ ń ṣe tán rẹ̀lẹ̀ àrò àdùkò ń ṣe tán rẹ̀lẹ̀ oṣù lékèlèké ń ṣe tán rẹ̀lẹ̀ ẹ̀fún èmi ọlá fẹ́ ń re bí ìgbádùn mi mi ò rè wàlẹ̀ àṣàwò ẹni bá ro kúrò mí òun ló máa kú taya tọmọ tẹ̀bí tara torí pé olúwọ́wọ́ gèrè wò lórúkọ tá à ń pe ikú àṣàkátà májà lórúkọ tá à ń pa àwọn ọ̀pọ̀lọ mẹ́jọ tí ń lórúkọ tá à ń pa àwọn ìyá mi àjẹ́ èmi tí mo rúkọ kú ikú òní pa mí mo morúkọ àrùn àrùn ní gbẹ̀mídè mo morúkọ àwọn ìyá mi wọn ò ní fi mí ṣe nǹkan tí mi ò fẹ́ ọlàfẹ́dà ọlámídé adésínà mo ń lọ mi ní pẹ́ padà dé máa tó kúrò lórí ètò ẹ pàdé mi the next few hours lórí program alimọ̀ṣọ́ ramadan lecture ó máa ṣe kí n ó máa tán gángan ẹ máa rí akérògùn ààrẹ ọ̀nà kakanfò ńbẹ̀ àwọn náà máa sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá mi kalẹ̀ mò ń lọ́nà mi ní pẹ́ padà bọ̀ mi nílò lẹ́jà tó lọ tí ò nísàlẹ̀ omi mi nílò lọ́kọ̀ tó lọ tí ò nísàlẹ̀ omi mi ni màá máa wá ẹ̀ náà ni màá máa bá èmi ò ń ṣe èéfín o èéfín ló ń dágbére tí ò tún débi tó ń lọ ọlábẹ́dúrà máa dàgbà máa dògbò àti gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó dàbọ̀ fún this time around bye bye Sulaiman Razak I greet you my brother God bless you 哦，double。